bẹ́ẹ̀ ti mọ̀ pé ẹ̀yin bàbá wa làgbò èdè tí ń kó wa jẹ láàrin ìlú yìí ọ̀rọ̀ kan ló wá rú wa lójú gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ń pé ẹ̀yin ló lórí ọ̀wọ́n ọdẹ tí ń bẹ láàrin ìlú yìí ọ̀rọ̀ tó wá rú wa lójú ọ̀hún la wá ní kẹ́ wá bá wa tàn mọ́lẹ̀ sí. wọ́n ní nǹkan wà tí àwọn ọmọdé èèyàn sí òun lè rí ẹ ṣe. àmọ́ tí elédùà ọba mi gẹ́gẹ́ bí àṣírí ayé bó ṣe tóbi tó wípé ẹyọ kan làdéhùn olódùmarè tí í ṣẹ lórí ara ayé àti ọ̀run ọ̀nìkú. Hmm. bàbá ẹ ṣeun. àdéhùn tó lódùmarè kì í ṣe pẹ̀lú èèyàn tó dánu gbogbo ẹ̀dá tí ń bẹ láyé pátá ní òkú alágbára òkú ọ̀lẹ́ ọ̀rọ̀ rọ̀. kì í sì yé ẹni hmm. tó kú. bàbá hmm. èmi tún wá ní ìbéèrè tèmi ò bí. báwo. wọ́n pé àwọn ènìyàn á ní nǹkan kan. ẹ bàbá nílé ayé tá a wà yìí àwọn obìnrin wa hmm. wọ́n máa ń lọ́kọ hmm. àwọn ọkùnrin wa pẹ̀lú hmm. wọ́n máa ń láya àmọ́ elédùà kò sẹ́ni tó mọ̀ bóyá ọkùnrin ni bóbìnrin ni nǹkan tí ìbéèrè ọ̀hún fi rún lójú rẹ̀ bàbá. kò sí ẹnikẹ́ni. kí ni wọ́n ń pè ní àròdọ̀. bàbá àrò àròdọ̀ àròdọ̀ wọ́n fi ń bẹ ní ní iṣẹ́ wọn fi bẹ̀rẹ̀ iṣẹ́ ṣé orí nǹkan tí wọ́n sọ yẹn àròkò náà pè kì í ṣe àròdán ṣe rí àròdán nǹkan tágbàlagbà fi ń jẹ̀kọ abẹ́ oníwà ẹ̀ máa mọ̀ níjọ́ wájú. ẹ ni wọ́ọ̀. èmi pẹ̀lú àwọn. àrìn pàǹtógún o. ọwọ́ adẹ o. ẹ dákun ẹ má bínú mo fẹ́ rí yín. kò sí nǹkan kan ṣùgbọ́n mo fẹ́ wádìí àwọn ìbéèrè kan lọ́wọ́ yín. mo kì í ní kí ọdẹ ní ìsìn ẹ sì dá mi lóhùn. ìmúra yín náà kì í ṣèmúra èèyàn lásán yóò jẹ́ tọmọdé ẹ dákun àbọ̀dẹ ni mí. ọ̀dẹ ni mí. ọmọdé ni. bẹ́ẹ̀. Hmm. arábìnrin ṣùgbọ́n ọjọ́ tí mo ti dórí èèpẹ̀ táwọn baba ńlá bàbá mi ti fi iṣẹ́ ọdẹ lé mi lọ́wọ́ èmi ò róbìnrin kankan kó sọdẹ rí. nítòótọ́ ni àmọ́ ọ̀rọ̀ tèmi ní bá a. báwo. lẹ́nu ọjọ́ mẹ́ta kan yìí àtàwọn ọ̀rẹ́ mi la ń fọ̀rọ̀ jomi tó ra ọ̀rọ̀ ni wọ́n sọ fún mi pé iṣẹ́ kan wà tọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe pàápàá jùlọ iṣẹ́ ọdẹ. kí ló wá fẹ́ kí n ṣe sẹ́ẹ̀rì sí ọdẹ tẹ̀ ń ṣe iṣẹ́ náà ń wè mí náà ṣe. ó lọ rèé kì í nù ní lọ́wọ́ mẹ́ta ó sábà bí ètú wà tó bá ti kì í lọ́wọ́ mẹ́ta tó bá ti wọnú ọmọ ọgbọ́n ah, gbogbo ara mi báyìí. Ah. Ah. ah. affordable ni hmm. ìtàn tó o mọ̀ sọ fún mi lánàá ní mò ń ṣe mí bí àlá. dátọ́lá ọmọ dátọ́lá. níbo ló wá dà. mo ní sáré rẹ inú oko kí n lọ rè pé ẹgbẹ́ tí bàbá mi wà lánàá. àwa gan-an rè ko àrè gègé tá a gbé fún yọ ọ̀sán. Hmm. àbó orí nǹkan tí kẹ̀kẹ́ mi fojú mi rí. gbogbo èèyàn pàṣẹ sọ́nà tó sẹ́ẹ̀sì tí lọ́ọ̀rẹ́ yọjú sọ̀rọ̀ ẹ̀yìn. àti láti tàbí àgbà wàhálà ni o wọ́n ti jẹ́wé àjá o ètùtù àṣẹ kò tí tí wọ́n ti ṣe lórí rẹ̀ bàbá ṣùgbọ́n sá kọ̀ náà ní bọ́ sí ìdí rẹ̀ rẹ̀ o tí mo ṣe wá gbé e bá yín pé ẹ bá ń fojú àgbà wò. ọ̀dà wọ́n bá rú ìlójú àbílẹ̀ lórí ńlá ọwọ́ rẹ̀ àlàáfíà dà. sáká àwọn òtìlú ọyẹ gìrìmúlẹ̀ àwọn òtòdé ìjẹsà bí ó yẹ àwọn òtòdé gbárí ọ̀yẹ̀ṣẹ̀ṣẹ̀ àwọn olé ẹlẹ́gùdù agbára wọlé lẹ́dùnmọ́rì ọ̀dọ̀wọ́ yóò. ní ilé ayé o ẹ kú kalẹ̀ o ọdẹ lánà òun tó kó já ọwọ́ ẹ̀wọ̀ kákùn nǹkan kù. kó ló bá ti ń bọ̀ ẹ̀gbọ́n mi màá rán mi sẹ̀ bẹ́ẹ̀ mo ní kí n sáré lọ wọ́n rán mi lọ́dọ̀ ya àlàmú tí ń dẹ̀wọ̀n ọdẹ lánà. ó ti mọ́ mi lẹ́yìn wọ́n mọ̀ jẹun ní ẹ̀hún jẹ́ndẹ́kú wọ́n mọ̀ jẹun ní káàdọ̀ mọ̀ tọ́ bọ́ mọ́. ọyún sùn ń bẹ́ ń bí. jẹ́ndẹ́kú orú ẹ̀ bá mú aṣọ ni. ọ aláìrú rẹ mọ bá mi. Ah! <laughs> ọdẹ lànà ó wá lọ́rọ̀ tí mo bọ́ sọ ń di ayò ń jọ ọ̀rọ̀ ọmọbìnrin obìnrin o. ẹ gbàgbé yín ọmọbìnrin rẹ wà mo nífẹ̀ẹ́ rẹ pọ̀. wàá yìí rárá ó yà ní jẹjà ni. ẹ wò ah, ọdẹ lajà ẹ kì í bọ́ máa lọ. ọdẹ lánà ìbínú sí mi ìbínú ẹ̀wẹ̀ ọbẹ̀ ìdùn ìṣèbá wọn á ẹ̀gbọ́n mi ló ràn mí ṣe bí n bá sì kọ bí n bá tètè lọ́dọ̀ yá àlàmú tí ń tẹ mu kí n gbowó ẹ̀gbọ́n mi wálé fún inú ọbẹ ẹ̀gbọ́n mi o. olùkọ́ bá gàjà ojú àtúlẹ̀ àtòkò àtìmọ́dé ìjẹ́ èèwọ̀ ni o. èèwọ̀. èèwọ̀ lọ́jẹ̀. àbá ti ṣe. ẹbọ kàǹkà tí kábúláyà la gbọ́dọ̀ gbé fún un bí bẹ́ẹ̀ kọ́ yọ tàtẹ́rù ń pa ni. tábà ti ṣẹbọ gan-an ni kẹ̀kà fún gbọ́. ètùtù tá à ń sì wí ọkàn odidi ẹtu la ẹ ṣe ètùtù yìí o. ọkàn ẹtu hmm. ọkàn ẹtu hmm. ṣé kò tún bá ń kú ọba jẹbẹ àti rọkẹtù ń kékeré ni ẹ̀gbọ́n hmm. kékeré lọjẹ àrò kéré tù ọdẹ lẹ̀gbọ́n rẹ̀ hmm. àbúrò ọdẹ làjà ni. máa wá gbọ́ máa wá gbọ́ sórí kìí ṣe ń tá àdájọ́ sí ètùtù yìí ọ̀gbọ́dọ̀ lè ń jọ́ méje. ìjọ méje. tọ́mọ ètùtù jọ́ méje lọ́mọ yòókù. a ah, kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ bàbá hmm. bọ́bá wa ti báwọn ni wọn ò ní lè pẹ́ mọ́ yọ wà ń bí mọ̀ bínú o ẹ ṣọkọ ara yín pẹ́ o. àṣẹ o ṣe tó bá dénú rẹ̀. ẹ̀gbọ́n mi hmm? ẹ ṣeun ah, ẹ ṣeun ọkàn mi sì balẹ̀ ẹ ṣeun ẹ̀gbọ́n mi. bíi méje bíi mẹ́jọ ìwọ́n ti mú balẹ̀ ó wá dìgbò tá a wẹ́ran títí tá a rí elédùnmọ̀ rẹ̀ wọ́n mọ̀ jẹ́ kójú tọdẹ mi nínú igbó kákò fún un lẹ́ran pa. tẹ̀lé ni. <laughs> àwàdà rẹ pọ̀ ṣé o mọ̀ yìí pé ọ̀dẹ́làjà ti láfẹ̀sọ́nà nínú ìlú yìí. <laughs> ìyá mi ọ̀dẹ́làjà oníyàwó àfẹ́sọ́nà èmi fèyíkẹ́mi nìyàwó ọ̀dẹ́làjà. ṣé tí ojú rẹ bá tẹ̀ fọ́ etí rẹ di gbogbo orí ìpátá ló mọ̀ wípé ọ̀dẹ́bùnmi àfẹ́sọ́nà ọ̀dẹ́làjà. torí ọ̀dẹ́làjà mo ṣe káàtì kí orí ojú mi bẹ́ẹ̀ ni torí ẹ̀ mo ṣe ṣe irun mi lóòrèkóòrè ìyá mi ọdẹ́làjà lọkọ mi ò ní wọ́n fẹ́. èyí kẹ́mi kí ló dé kí ló ṣe wà tìyá mi. èmi àti ìyá mi kọ́ o. ìwà àti tàwa ni. èmi àtọ́dẹ́bùn mi ni. ìwà àtọ́dẹ́bùn mi. ẹ̀gbọ́n mi ẹ wọlé ẹ lọ rè mú pọ́npọ́n àtàdà bòde. ṣé wọ́n ń jagbọ́n kéde ogun lé kábíyèsí ni àbí kí ni tó àdá àtìbọn kí ni ti pọ́npọ́n kí la fẹ́ fi ṣe á lọ rè bádẹ́bùn mi lè ní. ẹ̀gbọ́n mi mhm. alẹ́ àná ìníyà mi ń sọ fún mi pé àwọn relé ọdẹ́bùn mi lọ́dọ̀ ìyá rẹ̀ wọ́n láwọn bá ọdẹ làjà. ṣé kábíyèsí kéde ògùn láà kó àdá kó ìbọn kó pọ́npọ́ lọ ṣé torí ọdẹ́bùnmi àti ọdẹ làjà fi wọ́n lẹ̀ o ìwọ ò sọ́dẹ̀ o elédè ọ̀sọ̀kọ̀ tiẹ̀ fún ọ o. ẹ̀gbọ́n mi. o kẹ́mi ọkọ̀ ọdẹ làjà. fi wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀. fi ọdẹ́bùnmi àtọ́dẹ́ lájàlẹ̀ wò sọ́dẹ́ àbọ̀dẹ ní ọ̀nù elédùn ọ fi wọ́n lẹ̀ jẹun ó fẹ́ra wọn ọ. o fún yín ngbà pé mọ yi ni ngbe mo. ẹni kò kú lulẹ̀ kó o má dàálẹ̀ òrìṣà ló kún ẹ má dàálẹ̀ o ẹni kò kú lulẹ̀ kó o má dàálẹ̀. òrìṣà lògùn ẹ má dàálẹ̀ o òrìṣà lògùn ẹ má dàálẹ̀ o òrìṣà lògùn ẹ má. ẹni bá bògún mulẹ̀ kó o má dàálẹ̀ òrìṣà lògùn ẹ má dà ẹni bá bò gún mulẹ̀ ó má ẹni bá bò gún mulẹ̀ ó má dáadẹ́ òrìṣà lógún ẹ má dáadẹ́ òrìṣà lógún ẹ má dáadẹ́ ó má dáadẹ́ òrìṣà lógún ẹ má ẹni bá bò gún mulẹ̀ ó má dáadẹ́ òrìṣà lógún. Ah, ah. ọdẹbìnrin bàbá o jẹrìí o. ọdẹbìnrin. òkú Mo kùnrin tó bá tún bẹ rẹ̀. Mo ti ẹ̀wọ̀ kó ń ti tó bíi ìpàdé mẹ́rin. tí kò sí ẹran kan kan táàbì lé orí nǹkan tá à ń jẹ tá à jẹ rárá ìyẹn mo fi ní bó tiẹ̀ ṣe kì í kan tó o bá ní kò dákun ogun mi. bàbá ọba tí wọ́n sì ń pa lọ́dẹ̀ àwọn méjì ni hmm. ní ìgbé kan fún ìyá mi wọ́n sì gbé kan fún oníbàárà mi àmọ́ ẹ̀yin náà ń ṣèyàn bẹ́ẹ̀ ẹ gbà. ọdẹbìnrin ìrẹsì ẹ fún abálẹtì. sórí ẹ òkété tí ń bẹ lọ́wọ́ rẹ òun ògbè wọlé sórí ó wàá wọnú ilé agbára mi ó rí ẹyìn àwo kan lápá tó wà báyìí ó rí odó kan wà lápá báyìí sórí gbá tí ń bẹ láàrin òun gọgọgọgọgọgọ òun ni ó gbé wá mi. ní ti má ti wọlé lápò ọ̀tún yín. ó wà wà ní kò dáa náà kò gbé kinní mi. ó fi yọwọ́ ilé alẹ́ ti lápá ọmọ burúkú báyìí lẹ́yìn. Òyì ọ̀ni. Sórí ìgbà tí mo ní kọ́ gbé burúkú lọ gbé lánàá. Tí wọ́n bá fi lè gbígbá yìí fún ọ, sórí àdó kan bẹ nínú rẹ̀. Sórí àdó yìí mi ò ní purọ́ fún ọ. Tó o bá fi wọnú igbó pò pẹran, kò sẹ́ran kẹ́ran tó pa nínú igbó tó nẹ́rẹ́ pa. Kábíyèsí ti ń bẹ ní ọba aláparun, tó ń bẹ ìlú aláparun mi ní kú ọ fún ọ kódà àdó yìí jẹ́ kó dórí ipò ọba tó wà o. kò sí ohun tí èmi wá dé nugbó tí mi ò kì í rí pa. bóyá ló bò bóyá ló bò ní kó o ṣe mí o ó ní bàtà bàtà mà nù. ẹ bá gògùn ulẹ̀ kó o má dàlẹ̀ òrìṣà ló fún ẹ bá dàlẹ̀. ó dábìrin ó gbá gidi yìí. Ha ha ha ha!

ṣé ò sí dákùnrin lẹ́lẹ̀ ò jẹ́ ah, ah, ẹ gbà mí lọ́bàjẹ́ ah, ẹ gbà mí kẹ́ bèlè sí ń gàn gèrè bèlè. kò yé mi náà sí ọ ṣáàrí pa ṣáàjọ ń digi bíbù. ẹ máa ṣiṣẹ́ yín lọ́jọ́. wo dákun bá ń digi dáadáa kọ́ mọ́ bàa tù lórí rẹ̀ ń ọba ń lọ o. lórí ọ̀nà bá kí ló ṣe máa ṣe báyìí téèyàn ó máa yín ọlọ́run tó ní yín báyìí sọ ọmọ ìgbé rẹ tí máa tẹnumọ́gi tí máa gun yèmí ò nífẹ̀ẹ́ sí o aṣọ ẹ̀tù tó gbé wá ń jò ní sọ ọmọ pé bọ́ọ̀ sí sọnù tọ́ ní gbàngàdàn iye tọ́ta nù. ìwọ ló fẹ́ rà. aṣọ gidi sí láṣọ yìí. sọ ọmọ pásọ yìí ò ní bùbá ìpèlé gèlè àti ìrónì. Mm, àfi tó o bá tún máa ń wá sányán tàbí ẹ̀yìn àlárì míì tí wọ́n èsè bùbá. jọ kan ọmọ bẹ́ẹ̀ bàbá bá ń dún làlàpá ni ilé yá. ọmọ mi ńkọ́. ọlọmọ ń kọ ẹsẹ adáhùn. ọmọ mi ńkọ́. ọlọmọ ń kọ. ọmọ tí kò dùn. kẹ́sì máa wọ̀ lọ́mọ tó ṣe pábúrúkú kan ṣẹlẹ̀ sí kó sáré. pé iṣẹ́ ọdẹ yìí wọn ṣe é débi àmì. ìlé fi ṣe ọdẹ lẹ̀. o lè ṣe kí ni. ìlé fi ṣe ọdẹ lẹ̀. gbogbo àwọn ọ̀rẹ́ mi ló ń fi mí ṣe yẹ̀yẹ́ ni wọ́n fi mí ṣe yẹ̀yẹ́ ní gbòòrò ọdún obìnrin mélòó tó rí tó ń ṣiṣẹ́ ọdẹ. baálé mi ìyẹn ò jẹ́ tuntun. ìyẹn ò jẹ́ tuntun. àtàkẹ́ o lè fi ṣe ọdẹ lẹ̀. àní ìlé fi ṣe ọdẹ lẹ̀. Ah, èmi ò bẹ sọ̀rọ̀ ló dún wájú mi. baálé mi èmi ò lè fi ṣe ọdẹ lẹ̀ o. bí kúlẹ̀ lóko ni o bí tàkúté ni ló sojú èmi àti ẹ. gbogbo lórí owó gbórí ọ̀tá mi lóko àtìlé. nítòótọ́ lára àbúrò mi ò yá wọ́n sì ní ká gbẹ́bọ títí tá a bá ti gbẹ́bọ yìí pé ara àbúrò mi yóò yá gẹ́gẹ́ bí ìfẹ́ tó wà láàrin wa ó sì lóun ó bá mi gbé kó tán o. bùnmi bọ́ gbẹ́bọ tó bá gbẹ́bọ fẹ̀mí rẹ̀ nìyí. kí ni jẹ́ báwọn ìyá wa ẹbọ tó bá mi gbé ẹbọ lásán ni kódà mo lè mú idé bí a ti gbẹbọ yìí. àbúrò rẹ wọn kọ ní. mo ló wà lẹ́gbẹ̀ẹ́ yín yìí. èmi náà ni ìyá wa ìwọ ni àbúrò rẹ. ha arákùnrin kí ọmọ ìyá àti ẹ lè bá a gbádùn kó lè dá láàyè ọkàn ọwọ́ àtòrí rẹ̀ ọfẹ mẹ́ta ẹ̀mí ọwọ́ àfi ẹ̀mí ọmọ tèmi ọfìrà ẹ̀mí àbúrò rẹ̀ kò rí bẹ́ẹ̀ yà wá. ọ̀dà ẹ̀yin a máa ṣe bẹ́ẹ̀. ẹ dákun ẹ sábà mi bẹ ní kí wọn bínú olóore mi ni ẹ dákun ẹ bá ń bẹ. ẹ dúró dè ẹ dákun ìyàwó ẹ má pẹ́ o. ọ̀n pẹ́ rárá rárá ọ̀n pẹ́. ẹ̀gbọ́n mi ẹ̀jẹ̀ àmú ẹ̀rọ láti kéèjì o bí àyè bá bá wa ní àyè ó ṣe ti kó bẹ́ẹ̀ orí wa ẹ̀jẹ̀ àyè bá bá mi. n tí wọ́n sọ sórí bẹ́ẹ̀ yẹn. ah ojú mi náà lójú o ìyàlẹ́nu ló jẹ́ fún mi. ìkànnì ọ̀lọ́ ìmọ̀ ti ǹlẹ́ arákùnrin ah, ọkùnrin lọ yéé ah, ọkọ òkè irú ìyàwó ló jẹ́ ń gbé yìí o ọmọ tèmi gbé ẹbọ fọmọ ya tiẹ̀ ara rẹ̀ yá ọmọ tèmi ló ah, àbúrò rẹ̀ bá tó ikú kú ní kíákíá báyìí. ti gbọ́ àwọn tó lọ láàrin ìlú èmi ló dé ọdẹ làjà àtọ́dẹ bùnmi wọ́n ti kẹ̀yìn síra wọn báyìí kódà gan wọ́n ti ń lérò gbìn síra wọn láàrin ìlú. àjàtúntà ń tàgbà rìn hmm? wọ́n jà náà ni. lọlé ní ọjọ́ fún ìyá mi bọ́ mi ó dàgbọ́. Ah! elédùà ó ṣe é wo àṣẹ́mi náà ni wọ́n padà ṣe ayọ̀dẹ́ làjà elédùà ó ṣe o ẹlẹ́dàá mi ò ṣe o ah! ọdẹ làjà.

ọdẹ́làjà ẹni tí mo fi ọkọ̀ fún síbí òun lára àbúrò rẹ̀ ìbáṣọ tí mo lù nù. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi ìwọ̀n bá aṣọ tí mo rí inú dé náà nù. kí alẹ́ bá mú bọ̀. mo gbọ́ sí ọ̀rẹ́ mi tí mo fọkàn tán ọdẹ́làjà ìbí òun ló wá bá mi tó nára àbúrò òun ọ̀la kí n bóun gbẹbọ àṣẹbọ tó ní bóun gbé ẹbọ fẹ̀mí rẹ̀mí ni. ó gbẹbọ fẹ̀mí rẹ̀mí àṣebáyìí ló gọ̀ tó àgọ̀ ni ó kí wàá ló fò ká ṣe báyìí. nítorí rẹ̀ náà mo ṣe ní wá bọ̀ kó gbà mọ́ràn. tẹ́ẹ̀dì yẹn bá dà mí lóògùn ń pa ni o. ọkùn ruru káwa ruru owó ruru káwa ruru olóògùn o sì níbọn o sì tún wá bèrè ṣe ẹ aláṣẹ ló máa ti ṣe àrùn bàbá. àgbákẹ́ ẹnu ọmọdé ọgbà kọ́mọdé ọ sọ pé ìyá mi ká sọ ni o ẹsẹ̀ mi. Ah, ah. Hmm. kí mo ṣe làá mi. Ah, ah. nítorí pé ẹ̀bá ti làáyé mi kí n sì mọ̀ gangan wípé ẹbọ tẹ́sí fi mu ẹbọ fẹ̀mí rẹ̀ mí ní ọ̀jẹ̀. bí ibà o. bí ọba wa ṣe bẹ́ẹ̀ gbẹ́bọ fẹ̀mí rẹ̀ mí ni bọ́ọ̀gù obìnrin ń ṣe ń gbẹ́bọ̀ ń lọ tí sì padà délé báyìí lọ́mọ rẹ̀ sì ń fò sọ́lẹ̀ sí sì kú pé bí iná àtùpà ah, ọkọ̀ pé bí iná àtùpà lórí èmi sì báyàn ṣàwò tó bá ń tẹ̀wò. ọmọ ọ̀hún ìkòkò kan lórí ẹlẹ́gba lọ́ọ̀tì jẹ́ fún ya rẹ̀ ìbànújẹ́ ńlá lọ́jẹ́ pé báyàn ṣe ń lò fún tó fẹ́ dé ẹni tó nílé ayé ọmọ ọ̀dọ́wọ́ yìí ẹ yọ̀dà. kíkọ̀ padà lé ẹwọ́dà èṣùrù padà. ẹ̀yà láti wọ́n bọ́ bá rú ni lójú àbílẹ̀ ìwọ ni ìwọ ni ọ̀rẹ́ nìkejì. tó akọ́dá ayé ọ̀dọ̀ wọ̀ yín àṣẹ dáhùn àkọ́kọ́ tètè délé ayé tó dẹ́kẹ̀ sórí òfurufú gángádó ọ̀dọ̀ wọ̀ yín o ẹ má jẹ ohun mi o iṣu sísun ká kì í hun náà èkúkú sùn kì í hun ọ̀sẹ̀ ìṣòro ọ̀pọ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ àdó. ọ̀dẹ́bìnrin. bàbá o. ọ̀rọ̀ àdó tó mú tí ò bá sí bó ṣe jẹ́ lọ́nu yẹn ti di àyàfi ẹ̀yìn tẹ́gùn fi sọ. Hmm? ọmọdé ní tèmi bàbá. mo mọ̀ mo mọ̀ mo hmm, mọ̀ ṣùgbọ́n ìwọ náà ò jẹ́ bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ mo rò pé kò sí nǹkan kí nǹkan tí ó bá dọ́dọ̀ mi ní ìgbàkúùgbà kódà bọ́nà bá polúkú musu buhari mi hmm. gbogbo rẹ̀ yóò jẹ́ sísè. falẹ́tì falẹ́tì. ọ̀ bá mi. kí n pè ọ́ lẹ́ẹ̀kan kó o dáhùn lẹ́ẹ̀mẹ́ta bíi tiẹ̀ kọ́. gba ọjọ́ kìnìún àná tí mo gbé fún ọ òun kò wá sáré báyìí kò wọnú ilé kò lọ gbé mi. gba ọjọ́ kìnìún. Mm-hmm, lọ gbé mi. ó ọ̀rọ̀ rẹ ò jẹ́ bẹ́ẹ̀ bí èèyàn bá gbani nígbà òjò àtìgbọ́n tó ń padà nígbẹ̀rún hmm, bó ṣe rí nù. ṣíbà mí ní ẹgbẹ́ o. ṣé èmi lè máa lọ bí. Hmm. wọlé lọ sí ọ ọdẹbìn oògùn rí wa bẹnu gọ̀ǹgọ̀ ọmọdé oògùn oògùn pè lẹ́fọ̀ọ́ ó ní ìlú tí ò di ewé rẹ̀ lókè kan mo fún mi wí fún ọ lọ́jọ́ òun kó o dún kó o gbà á lẹ́ẹ̀kan ṣùgbọ́n ò jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ kó gbà kàn lè yóò tún ọ ṣe n yóò ṣiṣẹ́ fún ọ. ọdẹ bíi. wọ́n ní bí gúnlùkú bá jí àrùn gbẹ̀ǹdẹ́kẹ̀ gbẹ̀ǹdẹ́kẹ̀ bí àkàlà màgbó bá jí àrùn gùọ̀ gùọ̀ bí ajá bá jí alọ́mọ̀kọ àti àkàrà ayé ń ṣe wá gbà wá gbà fún ajá ikú ń ṣe wá gbà wá gbà fún ẹ̀yin ẹranko tẹ̀ wà nínú igbó yìí o ọdún pẹ́ mo pè é. rìn ni bó bá ṣe pé àgàn lolúwa rẹ̀ ni náà wà á máa fẹ̀mí ìkànnà kan. ẹbí mo wá bá ọ. nítorí ọ̀rẹ́ rẹ mo ṣe wá nítorí ọ̀rẹ́ rẹ mo ṣe wá kọ́rọ̀ yìí kọba nìkan níṣe ni kó jèbù rẹ àwọn olùgbẹ́bẹ̀ nítorí báwo bá bẹ àwọn ńkọ́ ṣe bí àwo àtìgbẹ́bẹ̀ mọ́ bínú jẹ́ kọ́rọ̀ náà rodò kó lọ mú mi kọ́ wọlé lọ gbárí gbárí gbárí. bàbá ò ní ohun tí mọ́ o nítorí pé kí èmi ti bẹ̀rù iṣẹ́ olùgbèjà lọ́wọ́ èyí sì ló pọ́jọ́ mẹ́rin tọmọ mi kú ó kújọ́ mẹ́ta báyìí. kí ni wàá ṣẹlẹ̀. tó fàáyé sílẹ̀ ni. Eh! Ah! mo ṣe bẹ́ẹ̀ ah, ah! àwọn èsúrò ògún ìyẹn kan bí ọbẹ̀ ègbè lẹ́yìn ẹni àdálóró mo ṣe bẹ́ẹ̀ mo bínú. má bẹ̀ mi ò jẹ́ wọ ọ̀dàlẹ̀ èèyàn yìí. ó dẹ́ bùn máa gbé ipò jẹ́sí nǹkan tó ń yọ bàbá ló dún wájú ẹ̀ yìí ṣé bí àwọn ni wọ́n ṣe bọ òun fún wa kí wọ́n lè rè bóyá ẹbọ fìkan gba kan ni mo ṣe dákun ṣàánú mi mo sì fẹ́ káàrin mi àti ẹ dàrú gbogbo ẹ̀ ló mú mi tí mo fi ń bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ tí mò ń ra ọwọ́ tí mò ń ra ṣẹ̀ fún ọ̀dà kan gbogbo tí bá ń ṣẹlẹ̀ pátápátá mo fẹ́ kó jẹ́ ká ẹ̀yìn bí mo ṣe fi aṣọ bàbá ẹ̀yin náà sì mọ̀ kẹ́ ẹ tó ní kí n gbé ẹbọn o ìbàjẹ́ gbẹ̀yìn rẹ bí mi sẹ́yìn kí n gbé ẹbọn o. ọ̀dẹ́bùn mi ṣe bẹ́ẹ̀ mi mọ ṣẹbọ wọn wá rí i pé ohun tí ọ̀pá ọ lára ni wọ́n wà ní ọ̀sẹ̀ wọn ò jẹ́ ògún láyé lákàáyé ọkọ mi wọn ò jẹ́ dánwò ọgbọ́n mi ẹ̀ẹ́ ni mo bínú jẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀. ohun tí mo ṣe yìí mo bóyá ó látúnṣe bá dọ́dọ̀ bàbá o. yóò látúnṣe náà. ọ̀dà ẹjọ́ ọmọdé agbèrè tó yà á lọ. bàbá ń kọ́. bàbá mà ti rìnrìn àjò. kódà ìrìn àjò tí wọ́n lọ ọlọ́jọ́ pípẹ́ ni. ó dé mú mi ẹ dákun ẹ dákun ẹ bá pààrọ̀ kò sí bàbá ẹni kí wọ́n dákun kí wọ́n padà wádìí wípé nǹkan kan ṣẹlẹ̀ nílùú kí wọ́n dákun wípé ó ṣe kókó kí wọ́n padà lónìí sọ́la. àròkù ẹ mọ̀ jẹ́ nítorí tí bàbá ò bá parí ohun tí wọ́n lè ṣe nínú ìrìn àjò bàbá ò lè wálé o. ọ̀dọ́ mò ń tèmi ti bá mi bàbá ewúrẹ́ ní gbọ́jọ́ kú ẹ̀ ti jẹ́wé tọ́mọ èèyàn bá gbọ́jọ́ kú ẹ̀ yóò fura. ọdẹlájà orí rẹ rí ẹlẹ́dàá rẹ sì rí pẹ̀lú o mo ti dárí jiyàn o bàbá tí yóò bá wa dé náà la mú mú ọ wá yìí o bàbá àbí kí lè rò páàtì. Mm, ọdẹlájà ọdẹkùn mm, ẹ má wulẹ̀ dóònà pẹ́nu bẹ́rù bá kọlẹ̀ bó bá kòkè ah, ah, ṣe bó níbi àgbé sí ẹ̀jẹ̀ àlọ́. dúró ọyá máa lọ máa lọ máa lọ èyí hmm. ah, ṣe ọ. èmi ò kòkòmọ̀ kí máa dín mo tábà oògùn èmi tó gún bá mi nú pé tí mo dọdún pé ìtọ́ bá mi lọ́dà tí mo dọdún lù ọ̀dà ètò bá mi ní gbàlàkálà bí òkìtì mo dọdún ẹ̀ sọ́sọ́ èmi àbíjà tábà kásán lọ́pọ̀ èèyàn mẹ́fà kò burú ẹni ọ̀rọ̀ sí mi ọba sáré kú ni o ekò lórí ìdùnnú ní àfọkọ́bù báyìí ní tẹkò lókùnrin ní báyìí lẹ́sí ikú sódò ọtí àtẹ̀mọ́lẹ̀ gbéra igbó báyìí láàgbọ́n sọ́kò dìrò kò burú tó máa bá o èmi ń bẹ̀lẹ́ ẹ̀dẹ̀ mi níyà yìí sí ọ. báyìí èkó olè ọsẹ lọ́wọ́ àbẹ bó bá ti jí láàárọ̀ bá ti bu díẹ̀ sí àtẹ́lẹwọ́ rẹ báyìí ọwọ́ àfi fọwọ́ yípo báyìí ọgbọ àbọ ògùn àṣìnà ni ìfì tó túwọ́ owó àbọ̀bọ̀ yóò ṣiṣẹ́ fún ọ ọ̀rẹ́ tó bọ́ bá ti ń lò ọrọ̀ ajé rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní lọ síwájú. ẹ fi fọwọ́ méjèèjì mm. ah bàbá tí wọ́n bá rí bẹ́ẹ̀ ah bàbá yẹn gbádùn mi wọ́n jọ yín lójú wọ́n sì sọmọ fún yín.